وما حياي وما ماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين ودجاجو شنو àtàwọn àjọṣe tí mo ń ṣe àti ìsinmi ní gbogbo tìǹfàwà tí àti kú mi gan tí lọ́wọ́ bá ní gbogbo everything aspect of life mùsùlùmí wọ́n ti máa ṣe ọlọ́run ti fẹ́ táwọn bá gbàgbé a kéré ṣàríà kú sọ́nà márùn-ún a ní àlè ètò ìdára ti àwọn ìgbàgbọ́ ìdàlẹ́rẹ̀ yomi náà bẹ̀rẹ̀ jẹ́ ibi dáàrí ń ká orí tọ́lọ ní báyìí lórí àtàkì ìgbàgbẹ́ ìyá ń bẹnu sàárì fáwọn ẹni ibi ọlọ́ọba mọ́síwárẹ́ ní ibi ọlọ́ọba ìdádùn bẹnu sàárì fáwọn ẹni eré ọlọ́ọba bẹnu sàárì nìkọlọ̀ fún wa wàhálà ń bẹ́ fáwọn ẹni ibi ìrọ̀rùn bẹ gbangba alkiyama fáwọn ẹni rẹ̀ aljanna ń bẹ fáwọn ẹni rẹ̀ iná ń bẹ fáwọn ẹni ibi gbogbo ilé ìlàgbàgbọ́ ti sáàrí àwọn ń bàbá pé alẹ́rìnà yóò nínú ìgbà ibè àwọn tí wọ́n tí gbogbo tó bá fi dodo ni kò sí pípọ́yá wọ́n ní wọ́n ní bẹ̀ ní wọ́n gbà tí wọ́n wá ti kẹrin lẹ̀ ó ní ọkọ̀ wa lẹ́sìn ó ní àrà fáńsà láì fún ayín bẹ̀ lẹ́yìn náà pàtí ìbàdáàt ìbàdáàt àwọn àjọ ìrún tá ń kí ákìbára ti kí ìlú títà ń yọ àti bẹ́ẹ̀ ní àbọ̀ sí muamalat àwọn ìṣẹ́sí kíkàǹsì ọmọ ìlàdàlì ilé ìbí sí àǹkà lọ́wọ́ títí àfẹ́fẹ́ kọwa ní ìsìn báàbù àrùs ìmúzára báàbù zuba ń ka dáoko kí ma dáko alìsílám ń sọ gbogbo láti dáko obìnrin bó láti ẹgbì ìṣẹ́ bó láti bọ́lá ti ti kò wá sí ṣeré òfin wá lẹ́gbẹ̀ẹ́ tó sílá ìgbogbo ilé fún wa ọlọ́run kó bá sànábì lẹ́sẹ̀ rẹ̀ sallallahu alaihi wasallam كتاب العرس والمزارع على باب العراي كتاب دوسرون قا اوكوديدا àti nǹkan ọ̀gbìn abákálòkò owó láti الحرث والمزارع باب فضل الزرع والقرس إذا أكل إذا أكل منه باب ولا تنبه بكي ما دينك بكي لوجي بيدوني جمانغوني àwọn ìbá jẹ́mbẹ̀ àwọn ẹnakó jẹ́mbẹ̀ àbáwọn ẹyẹ jẹ́mbẹ̀ tí ń ládá bí i ń ládá ìtẹ́kọ̀ẹ́ kọ́ 2320 ni qaulullahi ta'ala ọlọ́pàá afọ́ra'aitun ma ta'arufun ẹni ẹ̀wù tẹ́gbìn òkútẹ́ ìdá tẹ́gbìn kan síbẹ̀ an tún ti dára ọ́nà o amnánu zari ọ́n sẹ́yìn na jí káwọn isu yẹn tàlúlù ibi àwọn àbúrú tẹ́gbìn mẹ́sílẹ̀ sáyìn na jí bá wù àwọn ọlọ́ọ̀ba ìsúkẹ́ sínú ibè yẹn àgbàdo yẹn á ní kó jẹrà síbẹ̀ síbẹ̀ àmọ́ náà ògùn ọlọ́ọ̀ba ẹ̀rí pé yorùbá gan kristian tó jí ní ìbáṣọ pé wàhálà ń tàgbẹ̀ ọlọ́ọ̀ ní kí sùn tẹ́lẹ̀ pa ilé ẹ̀kọ́ ni ìyẹn ọlọ́ọ̀ ń kọ́ pa pé ẹ̀fọ́ra ayé tó máa ta àròsọ ẹ̀rí àwọn bùtẹ́ àwọn àǹtù tẹ̀lẹ̀ ọ̀dọ́ ìlànà jẹ́ kó kí yau na sha duk wa lawa ba ni ko bi kujera ai na duk da kuma da ba ti ero ko ari duk aro gan duk ko ju tu ni kuma ai ka ko ni duk ki olon si agbára wa ni duk fa olon fi bilu si àwọn tí wọ́n ti a sha wa pé kutiba al insanu ma akfara min ay shay'in khalaqa min nutfatin khalaqa aw qadara ثم سبيل يسار عليه ثم إذا مات فيهم فأكبر ثم إذا شاء أن ينظر الإنسان إلى طعامه أن شربنا الماء صبا ثم شفتنا الأرض شكا فأنبتنا فيها حبا حبيب وإنبا وقبا وزيتون ونقلا وميني كل قلوا منينا كل قلوا ولا كل قلوا الإنسان كيف قلوا أغماني ممكن يرى الله أن أو كيف جلبي أو وقتهم كل جلبي àwọn tó ń gbé òkè àwọn aláṣọ mi kalẹ̀ àwọn aláṣọ kílẹ̀ ẹ̀lànà kọ̀ọ̀kọ̀ mi ẹmu àwọn aláṣọ kí sóta àwọn aláṣọ gbọ́wọ́ yìí gbẹ̀ àwọn aláṣọ kọjáde àwọn ẹrúgbẹ̀ àwọn ẹrúgbìn àwọn èso gbogbo ilé àwọn ewé bẹ̀ ó fi àwọn akọrin tó tẹ̀lé ẹ̀rẹ́ ń bẹ gbogbo ilé àwọn aláṣẹ لينيرو ويسين كان تيرو كوراني عندي بزرعونا او امنان زي اللي كنت انا عباره عن كنت لو نشات بابا وروبا جعلناه طامع عن كجرع كبك كفين ولا يسين يعني جالي ما عليه سو تاون كري اوران تنتي عجبنا قطيبة بن السعيد عجبنا ابو عوانة عجبني عبد الرحمن بن مبارك حدثنا أبو عوانا عن قتالة عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سيدنا أنس رضي الله عنه ما من مسلم الله أكبر قسم سمنا يغرس جرسا شلو يجلسك شلو يجلسك شلو يجلسك شلو يجلسك شلو يجلسك أو يزرع زرعا بتوب تدقوا في سبيله أبي في أبدل له ما إلى ذلك فيأكل منه طيرا أو إنسان فيأكل منه طيرا أو إنسان أو أمينيا أي ما جنوس بتوبين أو منقين أو من يلد جنبه أو إبراهيم بين قوميناني إلا قال أبئي صدقا ọlọ́wọ́ kọlẹ̀ pé ọjọ́ ti sàárà fún tí wọ́n kọlẹ̀ pé ó sì ní ti sàárà tí wọ́n lọ gbé mọ́ngò ọmọ yẹn wà ní sáàjẹ́ ọ gbàdádà bó ti sàárà ó ní wa báyìí làzàrè gbogbo eléyìí ẹwọ ẹwọ wọ sí àlejò mami mùsùlùmí mùsùlùmí ní ọgbà dáhùn ìdílé أودي ما من مسلم النبي صلى الله عليه وسلم إيه لفع شافا أسيمين رحمه الله وعاي فيه أيضا دلول أن الكافر لا ينفع ما تعدى نفسه إلى غيره أنا بحطك الدليل أنا على الكافر كثيريه لا ينفعه ما تعدى نفسه إليه nítorí wọ́n ti dáwọn yìí ní ìjànfà ní ẹ̀ ní wọ́n gbàgbọ́ kẹfẹ́rí ní ní balada rẹ̀ àwọn mùsùlùmí yóò gbádà rẹ̀ ọlọ́run já síwájú mùsùlùmí ọlọ́ọ̀bà وقال لنا مسلم حدثنا عبان حدثنا قتادة حدثنا أنس عن النبي صلى الله عليه وسلم أما فإن بعد وسيدنا أنس رضي الله عنه قم بعد النبي صلى الله عليه وسلم حديث 2021 باب ما يحذر من عواقب الاستجال على الزرع أو مجاو وقتا حد الذي أمر به باب تاكيها صرف ني إمالون كان من كان تاكيها في وقوع bí àwọn màálù àwọn màálù táwọn fi ọkọ̀ ẹ̀kí bá lòlò wọn ló lòkulò àwọn irinṣẹ́ oko àbíkẹ́ ẹyọ ẹnu ààlà lórí lílò wọn tàbí ló sí kí ẹ̀fẹ́ ọ̀rọ̀ الاسود عام سنة تنسوان حدثنا محمد عبد الله بن يوسف حدثنا عبد الله بن سالم الحمسي حدثنا محمد بن زياد الحلقاني عن ابي امامة البهالي قال رأى ثقة يعني أولين كان رقوق أبي عليك شيئا وشيئا بك من آلة العرض إنه أعوان كاتي يما في رقو فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يدخل هذا بيت قوم إلا أدخله ذل اللي يدون لي أوكا بكي يكون يعني يون ياي كما كنت رقصي ويون كما قولوا يرعي وما إلى ذلك ó di wa example sínú tí ẹ máa lò fún nǹkan oko ni ajá alákòjúwe ajá alákòjúwe àwọn òbí máa lò ní oko wa káwá máa wọn dáwọn nílé rẹ̀ ara ọ̀ ló náà ìfẹ́ kìlì fún dáhùn ìfẹ́ máa wọnú yàrá yìí wọ́n interview ìbúkú for west africa wọ́n á ń bèèrè ọ̀gbẹ́ kí lọ́yà lẹ́nu láfíríkà fún tó yà lẹ́nu ní áfíríkà ní pé àwọn orí pé ilé táwọn yẹn ń gbé náà làwọn nǹkan ò sí ń gbé bí mẹ́ẹ̀ bí màálù nǹkan gbé tó gbódó lẹ́kàn náà wọ́n á rò pé àwọn nǹkan kí máa ẹ̀yìn tí a ti kọ́ gbọ́ orí bẹ́ẹ̀dì yẹn jẹ́ ìdánsọ orí bẹ́ẹ̀dì yìí ń kọ́ àbí bẹ́ẹ̀ ni lọlé inú ilé òtí wa àbí ajá ti ń lọ lórí bẹ́ẹ̀dì tí bẹ́ẹ̀dì mọ̀ yankan-yankan ọmọ mẹ́rin kàbùkàbù kan wá nù ó ní yé wa ọ̀nà ní pátá gbogbo jẹ́lẹ̀ àwọn ọmọ ìrà zalik ọlọ́run mọ́sàn sànú ẹ̀rọ kan wá dáàbò ẹ̀kẹ́mẹ́ olùkọ́lùbí lẹ́hàrùs dáàbò ní ṣeré àjọ aláìta lè sin ajá fún òkú ríro 2022 عندنا معاذ بن فدالة لنا هشام عن يحيى ابن أبي بكر عن أبي سلمة عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أمسك قلبا فإنه ينقص من كل يوم من عمل كراف إلا قلب الحرف أو ماشيا الله أكبر بطن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله من أمسك قلبا ẹjú máa ń sin ajá nígbàtà sílé ẹ̀yìn òwò yẹn kú só kúlè yọ min amdil ẹ̀rọ tí ṣe bá ṣe wọ́n ma yọ kíra ti kó mẹ́wọ́n ma bí kíra ti kó everyday wọ́n ma yọ kíra ti kó kúlù ṣe rẹ̀ ó di ìsọ́gbọ̀n kíra náà ni ẹ̀jú tí bí ó kè ńlá wọ́n ma mi ṣe rẹ̀ ẹ̀là kọlù àbílẹ̀ kẹsì roko ó lò ní oko rẹ̀ àwọn ọmọ sí abófin jẹran ọkọ àwọn fúlàní náà máa da ó máa lo ajáde jẹran àbí ẹ̀kọ́ ni ó máa sáré káàkiri mọ àwọn màálù wọn àwọn ọdún àwọn kẹtọ́ tó lò fún yẹn ẹlẹ́ẹ̀kẹta káàdì sí àwọn agbákan náà ni pé káàdì náà fi sí jẹ wa قال ابن سيرين وابو صالح عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم يرزبك إلا قلبي جزم أو أرس أو سيد أيافي أجاد يموت يفين دائما أو عرس أبني يفين سوق أو سيد أبني يفين سيوديك ọdẹ títà yìí ọdẹ jẹ́ pé èyẹ fi ń bí àwọn ẹran tí ẹ̀ tó dẹ̀ fún ìbátan mọ́mọ́ra ní ọdẹ tí ọmọ jẹ́ nìgáde ilé ọgbẹ́ eléyìí yóò ní ọwọ́ àtàrí sí ṣẹ̀tì tó gbé márùn tí ó ní ìwà Allahu ta'ala alam alẹ́ 2323 حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك عن يزيد عن شيفة عن سائب عن يزيد أدعوه أنه سمع سفيان ابن أبي زريم رجلا من عز عز شنوعة وكان من أصحاب النبي صلى الله عليه وسلم قال سمعت رسول الله صلى الله عليه وسلم من قال أنا أقول أنه وأكد حز شنوعة أنه وسلم سلم سميت سمعت رسول الله صلى الله عليه وسلم قلهم قلت منك من كان قلبا لا يبني عنه شيء درعا ولا درعا نقص كل يوم من عمل اكراد انت سميت هذا من رسول الله قال ايه رب هذا المسجد كان ريدو انه صديق مقبول انه لسه ثلاث دقائق ان تجوا جاء pé kìí ṣe pé kìí ṣe pé kìí ṣe ní àǹfààní ẹ̀kan àti ìgbẹ́ bá ti ló fún oríro láti máa da ẹran nígbà tí bẹ́ẹ̀ wọ́n máa dínkùnú iṣẹ́ rí rẹ̀ níjojúmọ́ nítorí kìrọ́t arákùnrin wọn bí kí tó lẹ́nu àníṣe sí àbíwọ́ ìdíje àyè pé èèyàn lè fi ọlọ́wọ́ bá ti náà ti bọ̀rọ̀ àgúnjọ ọlọ́ọ̀lọ́ ní náà sí nìyẹn ọlọ́run láyà kọ́nà pé ánà masajida lillahi gini fọlá àkàdé o ma aláhi àdá ó di wa kala imam buhari rahimahullah babu ishmal bakara lil ìráàtà kí باب كما máa lo màálù باب كما لمالو لترقو حدثنا محمد بن بشار حدثنا كندر حدثنا شعبة عن سعد سميت أبا سلمة عن أبي هريرة رضي الله عنه وفينا أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال يرجع بينما رجل راكب على بقرة أراكم كبو مالو كبو مالو اتبع إليه اتبعت إليه ني أبا ودو أبا أبا وو فقالت أباك ما أخلك لهذا مو دمالو فبو مو دمالو فبو خلق للهراسة هراسة أداك أبوكني في كما بني قال آمنت به المبريب أنا إمي وأبو بكر أتسنى أبو بكر وأمرة أمر وعاد عظيم الشاة بيع ذا رائي بيناني أنا أي فلات وديعين أقول كلمة إكوكو كي أه olùkọ ẹ̀tọ́lùkọ ẹwà lè àkàrà rí mọ́nláha yọ́ ma sàbẹ̀ẹ̀ ọlọ́fẹ́ oúnjẹ lójú lọ́nà kí ma kankan jẹ alìjìn kuma lára ayé aláha gairi jẹ́ ní sẹ́lómi kí ma mójú àwọn nǹkan yìí ju mi lọ àkàrà amantu bí ana wa abubakar wa umar níbẹ̀ mo gbàgbọ́ èmi àti abubakar àti umar قال أبو سلمة ما هما يومئذ في القوم àwọn bí wọn abubakar àti umaru sí nínú àwọn jùmọ́ yẹn àwọn bí islam dákọ̀ wọn wallahu ta'ala alam ó di yé wa wa alaikumus salam dìlà aláàkọ́ annabi sallallahu alaihi wasallam abi hurairah radiyallahu anhu annabi sallam wọ́n lọ bìnnàmà rajulun rakimun gun ogun màlúù اتفت اليه arábìnrin tó bá mùsùlùmí wá wo ó wá wo arákùnrin tí mú màálù ìfakàrà lam ọkùnrin kalbi haza wọn ọ̀dá màálù fòógùn àdá màálù fòógùn arábùn kalbi mọ̀lá bá tó ń dàí pé kéèsì ẹ̀fẹ́ ní àwọn ọ̀dá fún ni ó wà ẹgbẹ́ àwọn fúlàní ẹ̀dẹ̀ ti bá àwọn pàdé ní márùn-ún bá rẹ̀ wọ́n ogun orí màálù ó díwà kìí sí ẹ̀sẹ̀ ní kẹ́gùn màálù àmọ́kùbàmù lẹ́bí gbọ́n ọ̀dá ojú ọjá fún ní kẹ́kẹ́ oko bá jí gbogbo eré àbáwọ̀tí gbogbo eré àwọn gbúrú yẹn nígbà yìí ọlá ìfẹ́sì tí kára ọ̀sá là ní mẹ́rẹ́ ìdí fún ti màálù roko gan-an olójú màálù kẹrin méjì méjì wọn máa sọ wọn bá ìgbàgbọ́ wọn sọ fún ní gbẹ́mí roko sẹ́yìn wọn ó di èyí ọwá ni wọn ní ọlẹ́bà máa fi rọ̀kùn ní ọba ní ìlú ilé gbọ́ wa abubakar ana wa abubakar fún lè gbọ́ bẹ́ẹ̀ ni ìkókò bẹ́ẹ̀ ọba mú ewúrẹ́ òyè ní olóko yẹn olùtá ní lẹ́ra yẹn ló bá lè ẹbí àfàkàrà tẹ̀sẹ̀ ìkókò yẹn lọ́wọ́ fọlọ́rọ̀ tó bá ah, rí pé nàlá yóò má ẹ̀ẹ́n yóò má مجتو أي غير جميعنا له أنا آمنت به من بعضه أنا وأبو بكر وعمر أنا أبو وهما يومئذ بخاطر الكمور كده كده بكر وعمد عبد كده عمر وعمد لي هذا في سرعة يعود الله تعالى أعلم أي إذا تبتوت على الكرة 25 إذ قال اكتفني مؤنة نخل غيره تشرقني في سمر إليه أرامينا في بسمتي إليه أرامينا في بسمه أرامينا بقى إن كانوا أبنياتي بيه بيه صلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام دلوقتي. نعم kira ka fi ɗaya ba yi ìgbà àkùlẹ̀ mi yóò sọ fún ọkọ̀ pé bó apara kan bó para kan fún ẹ̀rọ ìpínlẹ̀ bóyá ajá fi irun rẹ̀ kàn rìn tó tó para mi irun lọ́wọ́ wà láàrin ẹ̀rọ ìlú mi sí pọ̀ mọ́ nígbà táwọn èèyàn sọ́bọ̀ mi sí pọ̀ lérí. ó lè fi mọ̀ ní pé afáwọn ní ìzí àti báyìí gbogbo tó bá jẹ́ láàyè ayé ń tọ́ ẹ̀rù ọmọ wà láàyè ọmọ àti bí ajá ẹnu rẹ̀ tí wọ́n kéde púpọ̀ ẹnu rẹ̀ ni ọmọ wọ́n mú mímì sí kan tí wọ́n ti gbogbo ọbọ̀ yẹn àwọn ààrẹ kan bẹ́ẹ̀ tí wọ́n ti lẹ́nu rẹ̀ wọ́n fi wà bébí sí wọn ti dé bí ṣeré àìsíyàn kò ní kọ̀ọ̀kan fún wa àkókòrò wà ń bẹ̀ ní gbogbo ẹwọ̀rọ̀ àwọn kòrónà àbí gẹ́gẹ́ ní wọ́n ti ní ìsìn ẹgbẹ́ àwọn tó wọ́n jẹ́lẹ́dì tí wọ́n mú yùbá yìí wọ́n ṣe ẹ̀dẹ̀kan wọ́n ní gbogbo mú rẹ̀ ní jẹ́ra inú rẹ̀ ń jẹ́ra ní wá sí mú ẹ̀bá yìí bí ẹ̀jẹ̀ bí àwọn ọ̀dí nǹkan jáde ní mú rẹ̀ lẹ́dẹ̀ ẹ̀yìn nífà ṣeré ẹ̀lẹ́dẹ̀ ọ̀dà ẹ̀mọ́ fẹ́ wọn lébe ó bí yé wa wọ́n náà tó gbọ́dọ̀ ẹ̀lẹ́dẹ̀ tó àwọn mùsùlùmí yìí ọ̀rọ̀ bá kàn bẹ́jọ́ wọn máa gbogbo ẹgbẹ́ àti ọkọ̀ wa ní alfa alfa èmùtí egbògiri òsì jẹlẹ́jẹ̀ tí bá fi egbò lẹ́jẹ̀ ti sùn fún ẹ oníjẹ kàmí láyé ẹmọ́ ilé àbáyẹ̀ bá ń wọ́gbẹ̀ rìn bá ẹgbẹ́ ní wọ́rìn mú ní ìwọ̀gbọ̀ ẹlẹ́dẹ̀ tó jẹ́ náà tó ní wọ́gbẹ̀ rìn náà ó di ọlọ́ọ̀bà kó sálẹ̀ wọ̀kọ̀wà ọdọ́ àánú àánú ní sí òun gbígbẹ́ ká máa tàánú ó di egbò ẹlẹ́dẹ̀ ló fi ṣètò èmi bá gbogbo ẹlẹ́dẹ̀ rẹ̀ ọlọ́mọdá fúnra ìwọ ọlọ́ba lánàá aláàdàlùkìyàmù ṣe ẹwà wọn mú tíye wọ́n wà lọ́sùkà ìjọ kan wọ́n bí bàbá kàbàbà títí tí ọkọ̀ ti ara rẹ̀ báyìí títí tí jì kùtù lọ níbẹ̀ tí five minutes kára ẹ̀ ti padà sí wọ́n yẹ kí yọmù ni àwọn ìdíkùn múlò máa máa lè yọmù ni burúkutu lọ́lọ́mọ ni imá mùtí ó ní ẹnìkan kó ní lánàá lórí lọ́rùn pé bóòlẹ̀ mu ní ọbámu ṣẹ́gun máa pààyàn àti kò pààyàn ó ní pààyàn tó yẹ àti ní kó lè mùsùlùmí haram ó máa múyàn fi ojú haram ni ó ní wa wallahu ta'ala alam náà wa alaikum salaam

tí bá sí àbọ̀ àbọ̀ kọmẹ́rà dáadáa òun wà sí ìta gbogbo yẹn ni ọjọ́ nǹkan ọ̀gbìn ọlọ́mọ mọ̀ sí ní special fún mùsùlùmí ó di wa wallahu ta'ala àlẹ́ tí wọ́n mami muslim ẹni mami ni insani ọdún ìwò gbogbo ọmọ ìdílé kùsù ní ọjọ́ kí wọ́n bá sí ní ó di wa wallahu ta'ala àbẹ́gbẹ̀ àwọn bí olè wọ́n wọ̀lé pẹ̀lú wọn pẹ̀lú àwọn onímọ̀ràn lọ́nà tó wá já tó wá mú ajá ìṣe orí fún ìjọba yẹn tó nígbà tí ọ̀ kò sábúrú sábúrú mẹ́ àwọn yóò ní ibi jọkọ̀ fún un wọ́n bá ti jẹ́ ìgbà tí ó bá ti dé yóò lò sọ́jà ẹ̀ mọ́lẹ̀ wọ́n fún oúnjẹ rẹ̀ wọ́n ti kókò nílé àbí alẹ́ yóò sílẹ̀ ó di ìgbòkè ìbẹ̀ ní ẹgbẹ́ kó mọ̀ sí mẹ́rin àwọn olùmọ̀dá àwọn aláàmú gan-an ọdún yìí wọ́n ní àjọ àjọ́jì fún àwọn dáyẹ̀ ṣáṣẹ́ wọn nílé ẹ̀bá ẹ̀wọ́n máa sọ mọ́tí ní bá sí ẹ̀rù ní tíláàjì lọ rẹ̀ aláàjì ní sùúrù títí tí pàṣípàrí kan súnmọ́lẹ̀ aláàjì kan fi ṣe ìgbẹ̀yẹ̀ fúlé àti aláàjì ẹgbẹ̀rún ajá ni wọ́n ní ìrìgbé ó ní kúròkúrò láàrin ìjọ bọ́lájú nìkan kúrò ní ìdí ìbẹ̀rù ìdí ọ̀sọ́ gbígbà bẹ̀rù ilé bá pé ìṣẹ́lẹ̀ ọ̀hún ọ̀rọ̀ lẹ́yìn ọ̀hún wọ́n àwọn ìpínlẹ̀ ọ̀pọ̀ ìyá ìmú ní bí ẹ̀yìn mo yàgò kúrò ẹ̀yìn ẹ̀yìn àpọ̀lá àwọn ẹ̀rìn lọ́sà àwọn ìmú ní ẹ̀ ti máa pàbí tí ìgbà lọ ẹlẹ́gbẹ́ pé ó wo lórí pé ẹni ìjọba ìjọba àwọn ìṣàkóso ọmọ ìṣàkóso àwọn ìṣàkóso àti àti àtẹ̀sẹ̀ láti lè fi náà. ẹni tí wọ́n kún lọ́la àtọ́ ayé gbòmí lọ wá fún owó kalẹ̀. wọ́n á tàjọ àkókò tó ń ṣe ìṣòro ọ̀hún àtọ́ba wa ẹ̀yìn lọ́dọ̀ ti lóru ó lè lọ fún òbí lóṣù tàbí sí òṣù owó ẹni bá yìí bá fẹ́ pé wọn bá nínú owó ẹ̀ fún láti àwọn ìlú ọ̀sùn ọ̀sẹ̀. ṣé ẹ kó tó tó tó dàbọ̀ pé ó ní ìwò wọn. ṣé ìṣàkóso ní ìgbìmọ̀ yín kan lọ bí two hundred thousand bí two hundred thousand mo dẹ̀ ní one million náà kan wọ́n fẹ́ lọ́rẹ́ thousand ẹ̀kọ́ fún mi kà wọ́n lò ó kó tó kúrò ẹ̀gbọ́n fún mi kó mo ní owó tí ó kọ́ àìní ọ̀rọ̀ káàtì ní kìtìkì jẹ́lẹ́gbẹ́ tí ó yí ìmáà kìtìkì gbogbo ìkẹ̀lẹ̀ jẹ́lẹ́gbẹ́ ní kí n kọ́ sí bank bọ́lá gbogbo ìyàn kìtìkì owó yí owó tí mo kọ́ bẹ́ẹ̀ wọ́n kù mí àyíká kọ́ ni ó gbọ́dọ̀ náà ni pé ìkó fún mi mọ̀ fún olówó tí màá fi sí fún yín lọ́wọ́ ìlú máa lówó yẹn kò sábúrú mẹ́ ó di yín ọlá ò tí a là á lọ ọgbà fọwọ́ yìí ẹ̀yí kò tó tó òun lóbi tó tó kalẹ̀ ọ ní ìṣẹ́lẹ̀ ìdíwọ̀ ìgbà fún inú ọ̀rẹ́ ìṣàlà ọ̀rẹ́ ìrọ̀lẹ́ fún yóò rí ìṣẹ̀lẹ̀ àti pé kájú ọ̀rẹ́ fún yóò adẹ́gbà náà sí ọmọ tìmọ̀ lówó yẹn bí ìlàbọ̀ ilé ìyọba mu ọjà àwọn ìwà ìgbà fún owó yìí ẹ̀yẹ̀ ní ọ̀pọ̀ owó wa náà lẹ́yìn ilé ni àbí owó mi lòun wà ní ó ti yẹn aláwo ta làálẹ̀ kí ní abẹ́rẹ́ rẹ̀ wà kí ní abẹ́rẹ́ rẹ̀ di ọlọ́ lónìí ọ̀yá mi ni àwọn gbogbo bẹ́ẹ̀ lò fún mi àfọ̀ na na ọmọ àwọn ìjòkó kan ìjàmúdà yìí ọjàmúdà ara ọgbọ̀n tí àṣà yìí ìdíjì náà sọ ṣe fún gbogbo àgbẹ̀ ọ̀rọ̀ nínú wọn sílẹ̀ ó ní nínú bísíǹsì sílù ní sọ ń pa fáà mùsùlùmí kí náà nílẹ̀ ọ̀rọ̀ ní bísíǹsì kí ẹ máa ta ilẹ̀ ẹ sì kí ẹ máa ra ilẹ̀ kí ẹ máa ta ilẹ̀ kí gan-an tí àwọn ẹlẹ́kẹta wọ́n rà ní 35,000 nígbà kan ní Kano tó ń pẹ̀lú ògbọ́n 1.5 million àwọn tààyè ló fi gan nǹkan sí tí náà zubairu ni tí náà zubairu rẹ̀dí ọ̀rọ̀ àánú tí ó kó fún yóò nìtò ó yá mi ní o tó fẹ́ ló kó sí náà fún tí wà fún ẹ̀rọ lọ ẹ̀rọ lọ tó fẹ́ ló bá tó fún yóò talẹ̀ ó di ẹyin nígbà tí ní azùjẹ́rù fi kú owó àwọn èèyàn tó wà lọ́wọ́ rẹ̀ lọ bí five million àbí jù bẹ́ẹ̀ lọ dinar sí nǹkan ẹsẹ̀ ìkẹyìn wọ́n kọ́ mọ́ra abdullahi bin zubair wọ́n bí kú àwọn ilẹ̀ báyìí báyìí bí ìjọba ìmọ̀ yìí lọ́sọ̀ wọ́n kàn ó àti bá sọmọ tó ti tán kí nìkan bá sí hàn lówó pé zubair jọ ló báyìí ó ní aláwọ̀ mọ́ra bí zubair ẹgbẹ́ bẹ́ẹ̀ dẹ́nu zubair ọjọ́ tó ma fi yẹn aláwọ̀ rọ́bù zubairu ọlọ́wọ́ bá ọba zubairu gbé gbẹ́nu zubairu sẹ́pẹ̀sẹ̀ zubairu kọ́ bá tẹ́lẹ̀ fún ọ̀la lọ dá fún pẹ̀lú gbọ́rọ̀ rò yẹn kọjú bá tó dúdú bẹ́ẹ̀ ni kọ́ wá gba owó rẹ̀ sẹ́yìn abdullahi wa ní àwọn sí ẹni tó wá sanwó bí òṣèlú bọ́lá àwọn tó máa ní aláwọ̀ rọ́bù zubairu ọlọ́wọ́ bá zọba zubairu sí gbèsè zubairu ní ọ̀lànìkọwà ń tọ́wà lọ́la ń wòrò ẹ̀fù kò sí ń tàn tọ́wà sọ̀rọ̀ ní òun tó wá fi dúkìá yẹn rẹ̀ for three good years mo wọ́n lọ sí mọ́tò ní hajj ní hajj ó máa bèrè kí ọlọ́ jẹ́ zubairu tá zubairu gẹlẹ́wò tá zubairu gẹlẹ́wò lẹ́yìn three years láti wá sí owó yẹn lẹ́yìn kankan wá rí less than five million sí zubairu àwọn tó wá bùn àwọn àbúrò àwọn ọ̀nkù zubairu àwọn ọ̀nkù àwọn tó wá bùn àtàwọn olówó nínú owó yẹn ó dé wà ó sì lọ nìyẹn bọ́láwù tààlà àlà náà mi ṣe wù kí ìjọba bọ́ọ̀lù àmọ́ ń di owó yẹn ó lè kú kẹ́lẹ̀ fún ọmọ ìtàkùn àfọwọ́ sí ó kò kọ́ sílá èyí tó máa rí owó ni kí ọmọ m'a bí sí ó fi owó yẹn sí ó di à ń tóbi léwu nìyẹn àmọ́ ló fi àwọn abúlé àgbọ̀n tó fún ẹ̀ ló bá lóko kọ́lá fún ọ. ó ti di pé òun ti di owó yẹn bí ó lò ó àmọ́ níta bá fẹ́ lò ó yẹn kò pọ̀ ó náà wà

tí olùkọ́ bí ọdún kẹta pé ọmọ wọn fẹ́ tí ọmọ ọ̀rọ̀ bí ọba yìí ṣe tàbí ẹni tó ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ tí ọba kù bí ní àti wa níbi mo kàn ló pẹ̀lú àdìsàdé lọ sọ̀rọ̀ kan tó ní ìdúkọ̀ ìgbà tí wọ́n bá tó san lè fi kú sáà láti tó ìdúró padà jù Nígbà tí èèwọ̀n kéèké ọ̀fẹ́ fọ́rẹ̀ fún ìtàn ní èrò ń tọ̀nù tí èkó sí bá náà lórí rẹ̀. Àrùn bá lọ́gbà kò sí kéèké béèrè ní òsínlẹ̀ tàn fún ìtàn. Ó ń tọ́ ìlú ọmọ àbí wọn ò rí. Wọ́n fi ń béèrè ó di ẹyin náà kọ́ni lọ́wọ́ ẹgbẹ́ náà ló máa ti fáwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ mara gbọ́dọ̀ ọ̀sẹ̀ ẹlòmíkàlẹ́ lè kàbí ti gbọ́bi iṣẹ́ ní sukùl kankan kẹ yáwó lọ́wọ́ rẹ̀ tí wọ́n máa tàwa mí sara yẹn ẹ̀rí ààrẹ bẹ́ẹ̀ sara yẹn máa kó ẹ̀ sì gbẹ lọ́wọ́ yẹn ẹ̀rẹ̀ wọ́nà wọ́nà wọ́n láti ẹ̀rí iṣẹ́ sọ́wọ́ rẹ̀ fún ẹ̀rí nígbà yẹn lọ́wọ́ ní kí ẹ̀yẹ́ láti kú ẹ̀rí ara ẹlùmọ́ pàdé mẹ́ta kẹ́mọ́ náà fìtó ẹgbẹ́ pàdé báyìí ni pàdé báyìí ẹlùmọ́ pàdé mẹ́ta mọ́ fìtó níbi tí gbígbà ṣe fílẹ̀jì mi àwọn abẹ́jọ làgbẹ́ sí ní kíláàsì tó dáa abẹ́ túká mọ́ ìwọ̀n lọ pé ẹ́ eh, àbọ̀ gbogbogbò ni almost every week ní pàdé àpàdé bí mẹ́ta ní owó bí kan àti bàbá lóko àwọn nígbà tí wọ́n ṣe àgbà gbogbo nǹkan wá ní ìsìn ìfọ́n ni àbí nàìjíríà ní kánà àjọ wa àbí àwọn tó wà ń Kaduna tó wà ní Jigawa nìkan láti jẹ́ èdè sí ìrẹ́ lómi mọ̀dé lè sí bí àkàwà ti wo wọ́n sì kí ìrírí nìkí bẹ́ẹ̀ gbúrò rẹ̀ ó di ó di rí nìyí ẹlẹ́bí wa kánú tí mo lọ kánú mo lọ kánú rẹ̀